ẹ jẹ́ kí a gbàdúrà bàbá wa tí ń bẹ lé ọ̀run a dúpẹ́ lónìí wípé a tún péjọpọ̀ lẹ́sẹ̀ Jésù Kristi olùkọ́ ńlá àti olùgbàlà wa a ń bẹ̀bẹ̀ wípé bí a ti péjọ lónìí ẹ̀mí àtọ̀run wá fún ara rẹ̀ tí í ṣe ẹ̀mí mímọ́ ti Ọlọ́run yóò kọ́ wa yóò là wá lójú láti jẹ́ kí a rí ohun ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run tí a ń kà àti wípé kí ọwọ́ ọlọ́run ìka ọlọ́run kí ó kọ nǹkan wọ̀nyí sí ọkàn àyà wa kí a bá lè gbé ìgbé ayé tí yóò tẹ́ ọlọ́run lọ́rùn kí a bá lè gbé ìgbé ayé tí ó fi wá hàn gẹ́gẹ́ bí ẹni bíi ti inú ọlọ́run a wípé ẹ ti gbọ́ tiwa lórúkọ jésù kristi olúwa wa. lónìí à ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa láti ìwé kólósè èyí ni epistẹ́lì ti paul apostẹ́lì sí àwọn ará kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹjọ sí ẹsẹ̀ ìkọkànlá láǹkà tí a sì fẹ́ kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ mo bẹ̀ yín wípé kí olúkúlùkù wa kí ó máa ṣí bíbélì wa bí a ti ń pe àwọn orí àti ẹsẹ̀ bíbélì tí a ó máa kà mo sì ń gbàdúrà wípé kí ọlọ́run ẹ̀mí tìkára rẹ̀ kí ó ṣàlàyé àwọn nǹkan wọ̀nyí fún wa ní kíkún kí ìgbésí ayé wa kí ó ba lè bá ẹ̀rí tí a ń jẹ́ nínú Kristi kí ó ba lè bá a mu ó jẹ́ ẹ̀kọ́ tí ó ṣe pàtàkì fún wa lọ́pọ̀lọpọ̀ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a fiyèsí àwọn nǹkan tí a ń gbọ́ kí a má bàa gbá wa lọ kúrò nínú wa nígbà kan kólósè orí kẹta láti ẹsẹ̀ ìkẹjọ ṣùgbọ́n nísinsìnyí ẹ fi gbogbo wọ̀nyí sílẹ̀ pẹ̀lú ìbínú ìrunú àrankàn ọ̀rọ̀ òdì àti ọ̀rọ̀ ìtìjú kúrò lé ẹnu yín ẹ má sì ṣe porọ́ fún ẹnì kejì yín ẹ̀yin sáà ti bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú ìṣe rẹ̀ ẹ sì ti gbé ọkùnrin titun nì wọ̀ èyí tí a sọ di titun ní ìmọ̀ gẹ́gẹ́ bí àwòrán ẹni tí ó dáa níbi tí kò lè sí Hélènì àti Júù ìkọlà àti àìkọlà aláìgbèdè ará Scythia ẹ̀rú àti òmìnira ṣùgbọ́n Kristi li ohun gbogbo nínú ohun gbogbo bí mo ṣe sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọ̀rọ̀ tí a kà wọ̀nyí wọ́n jẹ́ ọ̀rọ̀ tí ó jinlẹ̀ púpọ̀ wọ́n sì jẹ́ ọ̀rọ̀ tí ó ti ẹnu àpọ́stélì jáde gẹ́gẹ́ bí a ti darí rẹ̀ láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ ó fi ètò ìgbàlà tí ọlọ́run ṣe tí ó sì ṣe àṣekún rẹ̀ ní orí òkè Calvary nígbà tí a kan Jésù Kristi má àgbélébò ó fi nǹkan wọ̀nyí hàn fún wa ó sì jẹ́ kí a mọ̀ wípé bí a bá ti di ti ọlọ́run wípé a ó di ẹni titun àwọn ìwà àtijọ́ ìṣe àtijọ́ ògbólógbòó ọkùnrin nì wípé a ó bọ̀ ọ́ sílẹ̀ a ó sì gbé ọkùnrin titun wọ̀ bí a bá sọ wípé a bọ́ ògbólógbò sílẹ̀ a sì gbé titun wọ̀ paul apostoli bí ẹ̀mí ọlọ́run ti darí rẹ̀ ó ń ṣe àpèjúwe fún wa ní ọ̀nà tí ìgbé ayé onígbàgbọ́ tí ó lè yé wa ó ń ṣe àpèjúwe gẹ́gẹ́ bí a ti máa ń wọṣọ láràárọ̀ wípé bí a bá ti jí wípé ohun kan la ní láti ṣe a ó bọ́ aṣọ ògbólógbòó a ó bọ́ ọ èyí ni ní aṣọ tí a ò lè wọ̀ jáde a ó bọ́ ọ sílẹ̀ a ó wẹ̀ bí a bá ti wẹ̀ tí ara wa sì ti mọ́ a ó sì gbé aṣọ titun wọ̀ aṣọ titun yìí bí a bá jáde síta ní àwọn ènìyàn ni wọ́n máa fi mọ irú iṣẹ́ tí a ń ṣe ó ṣeé ṣe bí a bá rí ọmọ ogun ọmọ ogun yóò bọ́ aṣọ tí àwọn ènìyàn máa ń wọ̀ yóò bọ́ sílẹ̀ yóò gbé aṣọ ọmọ ogun wọ̀ tàbí ẹni tí ń ṣe ọlọ́pàá bí a bá rí ọlọ́pàá nígboro ohun tí a fi ń dá a mọ̀ bí a ò tiẹ̀ pàdé ẹ̀ rí bí a ò tiẹ̀ morúkọ ẹ̀ bí a ò tiẹ̀ mọ ilé tó lọ bí a ò tiẹ̀ mọ ìgbà tó gbaṣẹ́ ọlọ́pàá bí a bá ti rí i ní gẹ́rẹ́ tí a ti rí pẹ̀lú aṣọ tí ó wọ̀ àti fi aṣọ yìí àti fi dá a mọ̀ àwọn ẹlòmíràn bóyá wọ́n ń ṣẹ̀ṣọ́ ní àwọn ilé iṣẹ́ tàbí wọ́n ń ṣẹ̀ṣọ́ ní àwọn àdúgbò bí a bá ti rí aṣọ tí wọ́n wọ̀ ni a máa ń mọ̀ wípé wọ́n jẹ́ ẹni tí ó jẹ́ aṣẹ̀ṣọ́ tàbí ẹ̀ṣọ́ àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí ó jẹ́ wípé ilé ìta oúnjẹ ní ìta ni wọ́n ti ń ṣiṣẹ́ àwọn tí wọ́n sì ń ṣiṣẹ́ ní irú bẹ́ẹ̀ ìgbà mìíràn ni a máa ń rí wọn wípé ó máa ní irú aṣọ tí wọ́n ń wọ̀ tàbí àwọn dókítà ti òyìnbó bí ẹ bá rí wọn pẹ̀lú aṣọ tí wọ́n wọ̀ a ó ti mọ̀ wípé ẹni yìí jẹ́ dókítà tàbí ẹlòmíràn wípé ó jẹ́ nọ́ọ̀sì tàbí wípé ẹnìkan jẹ́ agbẹ̀bí èyí ni àpẹẹrẹ tí Paul apọ́sẹ̀lì tó ń ṣe fún wa wípé àwa pàápàá ó yẹ kí a mọ̀ wá bí a bá ń jẹ́rìí wípé a ti di ti ọlọ́run bí a bá ń jẹ́rìí wípé a ti bá jésù kristi pàdé bí a bá ń jẹ́rìí wípé a ti di ẹni ìgbàlà ó ní ìjẹ́wọ́ ìgbàgbọ́ wa yìí àti ẹ̀rí tí a ń jẹ́ tí a ń sọ fún àwọn ẹlòmíràn ó yẹ kí wọn kí ó lè mọ̀ wá nípa ohun tí a ti bọ́ kúrò àti èyí tí a tún gbé wọ̀ èyí ò sọ nípa ti aṣọ èyí tí a ń hun tàbí èyí tí a rán tí a ń gbé wọ̀ èyí ò sọ nípa àwọn àkọlé tí àwọn èèyàn máa ń kọ sórí àwọn kádàrá àwọn kéékèèké tí a máa ń lẹ̀ mọ́ àyà àwọn nǹkan tí a ń sọ nípa rẹ̀ wọ́n jẹ́ àwọn ìwà tuntun èyí tí ó jẹ́ wípé agbéwọ̀ kí a tó máa tẹ̀síwájú jẹ́ kí n fi hàn ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé bí a bá ń sọ nípa ìgbàlà bí a bá ń sọ nípa ìwà titun ìwà mímọ́ bí a bá ń sọ nípa wípé a ti bá ọlọ́run làjà a ti dárí ẹ̀ṣẹ̀ wa wá ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni bíbélì máa ń sọ gẹ́gẹ́ bí ẹni tí ó gbé aṣọ wọ̀ nítorí bẹ́ẹ̀ kí ó yé wa wípé gbà tí a bá ń sọ ọ̀rọ̀ ìgbàlà gbà tí a bá ń sọ ọ̀rọ̀ ìwà mímọ́ ó dàbí ẹni wípé a gbé aṣọ titun wọ̀ bí a bá ń sọ nípa ìwà tí kò dára àti ìwà tí ẹni tí kò mọ ọlọ́run ohun tí a ń sọ náà ni wípé irú ẹni bẹ́ẹ̀ ó ti ní aṣọ tí kò dára gbà tí ó bá tọ̀ ọlọ́run wá a bọ́ aṣọ yìí a bọ́ sílẹ̀ àwa gbé aṣọ mìíràn wọ̀ jẹ́ kí n ṣe àpèjúwe fún ọ nínú ìwé wòlíì àìsáyà wòlíì àìsáyà orí kẹrìnléní orí kẹrìnlélọ́gọ́ta ẹsẹ̀ ìkẹfà fiyèsí dáradára o gbogbo wa sì dàbí ohun àìmọ́ gbogbo òdodo wa sì dàbí àkísà ẹlẹ́gbin gbogbo wa sì rẹ̀ bí ewé àìṣedéédé wa sì mú wa kúrò bí afẹ́fẹ́ níhìn ni à ń sọ nípa ìwà àwọn tí kò lọ́lọ́run ìwà àwọn tí kò tíì ní ìgbàlà ìwà àwọn tí a kò tíì wẹ̀nù mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn ó ń sọ wípé òdodo tí wọ́n ń ṣògo nínú rẹ̀ òdodo tí wọ́n ń gbẹ́kẹ̀lé iṣẹ́ ti ọwọ́ wọn tí wọ́n ń sinmi lé wípé yóò gbà wọ́n là ó dàbí àkísà ẹlẹ́gbin ṣé oyè ọ nísinsìnyí wípé bí a bá ti jẹ́ bí a bá jẹ́ ẹni tí kò mọ Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ìwà tí a hù wọ́n dàbí àkísà ẹlẹ́gbin níwájú olówa nítorí bẹ́ẹ̀ ni a fi ń sọ wípé bí a bá bá Jésù pàdé àkísà tí a gbé wá kí a tó wọnú ìrere a ó bọ́ àwọn nǹkan wọ̀nyí bí ẹlẹ́gbin a ó bọ́ wọn kúrò a ó jù wọn sọnù a ó gbé ohun titun ẹ̀wù titun a ó gbé wọn a ó gbé wọn wọ̀ yẹ kí a tún wo àpèjúwe mìíràn nínú Lúùkù Lúùkù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 àti wípé irú ẹni yìí ó kún fún ẹ̀ṣẹ̀ púpọ̀ púpọ̀ ṣùgbọ́n bí ó ti wá sọ́dọ̀ ọlọ́run abọ́ aṣọ ẹ̀gbin abọ́ kúrò a wá fi aṣọ ààyò aṣọ titun agbéwọ̀ e yẹ kí a padà sí àìsáyà orí ìkọkànléní ọgọ́ta orí ìkọkànléní ọgọ́ta ẹsẹ̀ ìkẹwàá èmi ó yọ̀ gidigidi nínú olówa. No ọkàn mi yóò yọ̀ nínú ọlọ́run mi nítorí ó ti fi agbádá wọ̀ mí ó ti fi aṣọ òdodo bò mí ṣe orí nísinsìnyí wòkìní yìí ohun tí ọlọ́run bá wa sọ òun ni wípé bí àbátọ̀ ọlọ́run wá aṣọ ògbólógbòó aṣọ ìwà àtijọ́ aṣọ ìrìn àtijọ́ aṣọ ìjẹun àtijọ́ aṣọ ìṣe àtijọ́ a ó bọ́ wọn kúrò a ó sì gbé aṣọ titun aṣọ ààyò aṣọ òdodo a ó gbé e wọ̀ yẹ kí a tún wo ìwé ìfihàn ìwé ìfihàn à ń tọ́ka sí àwọn ẹsẹ̀ bíbélì yìí kí ó ba lè yé wa dáradára ohun tí a ń kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ lónìí yẹ kí a wo ìfihàn orí kọkàndínlógún láti ẹsẹ̀ ìkeje ẹ jẹ́ kí a yọ̀ kí inú wa kí ó sì dùn gidigidi kí a sì fi ògo fún un nítorí pé ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn dé aya rẹ̀ sì ti múra tán òun ni a sì fi í fún pé kí ó wọ aṣọ ọ̀gbọ̀ wíwẹ́ tí ó funfun gbòò nítorí pé aṣọ ọ̀gbọ̀ wíwọ̀ ẹni ní í ṣe òdodo àwọn ènìyàn mímọ́ ṣé orí ohun tí a ń sọ níhìn bí a bá rí obìnrin kan tí a fẹ́ sìn lọ sí ilé ọkọ bí obìnrin yìí bí ó bá ti múra sílẹ̀ fún ọjọ́ ìgbéyàwó àwọn aṣọ tí ó ti ń wọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn aṣọ ìlòsí aṣọ tí ó ti ń lò nínú ilé àbọ̀ wọn kúrò a ara rẹ̀ ṣe awẹ̀ dáradára a sì wá mú aṣọ titun ìgbà mìíràn a jẹ́ aṣọ tí ó funfun gbòò awọ̀ ọ́ nígbà tí ó bá wọ irú aṣọ yìí ó múra sílẹ̀ láti lọ pàdé ọkọ rẹ̀ à ń sọ fún wa wípé bí ìjọ ti jẹ́ ìyàwó ọ̀dọ́ àgùntàn ìyàwó Jésù Kristi àwa tí a múra sílẹ̀ fún ìgbàsókè àwọn ènìyàn mímọ́ àwa tí a múra sílẹ̀ nígbà tí olórí áńgẹ́lì yóò fún pè nígbà tí àwọn òkú nínú Kristi yóò jí dìde nígbà tí a ó gbà wá sókè láti lọ pàdé olùfẹ́ wa láti lọ pàdé olùgbàlà wa láti lọ pàdé olúwa wa láti lọ pàdé olùṣọ́ àgùntàn láti lọ pàdé ọ̀dọ́ àgùntàn ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ ó ní àwa yìí ni a bọ́ aṣọ àkísà àti àtijọ́ a bọ́ sílẹ̀ àwa gbé aṣọ mìíràn wọ̀ aṣọ tí ó funfun gbòò aṣọ tí ó ń ṣe àpèjúwe ìwà mímọ́ ti àwọn ènìyàn mímọ́ nísinsìnyí ó yẹ kí ó yé wa ohun tí a ń kẹ́kọ̀ọ́ lórí rẹ̀ lónìí yẹ kí a padà sí Kólósè orí kẹta ó ń sọ fún wa nípa àwọn ìkókó mẹ́ta tí ó farahàn nínú ohun tí a ń kẹ́kọ̀ọ́ yìí ìkíní bíbọ́ ògbólógbòó ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀ ìkejì àwọn ìwà ọkùnrin titun ìkẹta ìdàpọ̀ àti àjùmọ̀ṣepọ̀ nínú ìṣọ̀kan bí mo ti sọ tẹ́lẹ̀ wọ́n jẹ́ ẹ̀kọ́ tí ó jinlẹ̀ ẹ̀kọ́ tí ó wá láti inú Ọlọ́run ẹ̀kọ́ tí ẹ̀mí Ọlọ́run tí ó ń fẹ́ la ojú wa sí lónìí mo tún gbàdúrà wípé ẹnìkọ̀ọ̀kan wa òye yóò yé wa wípé ẹnìkọ̀ọ̀kan wa yóò gbọ́ ohùn olùṣọ́ látòkè wá àti wípé bí a ti ń gbọ́ a ó dìde láti ṣe ohun tí ọlọ́run fẹ́ ká ṣe láì fi ohunkóhun falẹ̀ láì jáfara jẹ́ kí a wo ìkíní bíbọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀ bí ẹwà kísà tí a fẹ́ gbé sọnù bíbọ́ sílẹ̀ pẹ̀lú àwọn iṣẹ́ ìṣe ti àtijọ́ kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹjọ àti ẹsẹ̀ ìkẹsàn-án ṣùgbọ́n nísinsìnyí ẹ fi gbogbo wọ̀nyí sílẹ̀ pẹ̀lú ìbínú ìrunú àrankàn ọ̀rọ̀ òdì àti ọ̀rọ̀ ìtìjú kúrò lé ẹnu yín ẹ má sì ṣe purọ́ fún ẹnì yín ẹ̀yin sáà ti bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀ níhìn ni ọlọ́run ti ẹnu Pọ́ọ̀lù àpọ́sẹ́lẹ̀ sọ fún wa wípé ohun tí a ń pè ní ìgbàlà ohun tí a ń pè ní ìdáǹdè ohun tí a ń pè ní ìdáríjì ẹ̀ṣẹ̀ tàbí ìràpadà wípé ó jẹ́ ohun tí ó jinlẹ̀ púpọ̀ ó sì jẹ́ ohun tí ó máa mú ìyípadà ńláńlá bá ìgbésí ayé wa ó wá ń sọ fún ọ ní ṣùgbọ́n nísinsìnyí gbà tí Pọ́ọ̀lù àpọ́sẹ̀lì ń sọ nísinsìnyí ó ń sọ nípa ìgbà kan ní ìgbésí ayé àwọn ará Kólósè ìgbà kan ní ìgbésí ayé onígbàgbọ́ ǹjẹ́ nísinsìnyí nísinsìnyí tí a ń sọ nípa rẹ̀ kí ni ó ń tọ́ka sí ó ń tọ́ka sí wípé a ti kúrò nínú ayé a ti wá sí ìjọba ọlọ́run nísinsìnyí tí a ti wá sí ìjọba ọlọ́run ó ń tọ́ka sí wípé a ti kúrò lábẹ́ ìṣàkóso èṣù àti wá sí abẹ́ ìṣàkóso Jésù Kristi olùgbàlà wa ó ń sọ wípé ṣùgbọ́n nísinsìnyí tí a ti wá sí abẹ́ àkóso titun ó ń sọ nípa wípé a ti kúrò nínú òkùnkùn àti bọ́ sínú ìmọ́lẹ̀ ó wá ń sọ fún wa wípé ǹjẹ́ nísinsìnyí tí a wà nínú ìmọ́lẹ̀ ó ń sọ wípé a ti di òkú sí ẹ̀ṣẹ̀ a ti di ààyè sí Kristi àti jí ìjí òdodo ó wá ń sọ wípé gbà tí a ti kúrò ní ẹni tí àtijọ́ tí a sì ti wá nísinsìnyí láti di titun nínú èrò wa nínú Kristi ó ní ó yẹ kí a fi gbogbo àwọn nǹkan wọ̀nyí sílẹ̀ ó wá ń sọ ó dàbí kí àwọn ọlọ́pàá tàbí ọ̀gá ọlọ́pàá kí ó sọ fún ọlọ́pàá kan tí ó ṣẹ̀ṣẹ̀ gba iṣẹ́ bóyá ó rí ọlọ́pàá ìjí láàárọ̀ ó wá sí orí ìlà níbi tí wọ́n ti ń tò kí a bá lè ṣe àyẹ̀wò wọn kí wọn kí ó tó jáde lọ sí ẹnu iṣẹ́ ọ̀gá ọlọ́pàá wá rí ọlọ́pàá tí ó ṣẹ̀ṣẹ̀ gbaṣẹ́ yìí ó wá rí wípé ó wọ aṣọ tó ti ń wọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò wọ aṣọ tí a fi dá ọlọ́pàá mọ̀ ni ọ̀gá ọlọ́pàá wá sọ pé ah ǹjẹ́ nísinsìnyí nígbà tí o ti darapọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá ó yẹ kí o fi àwọn aṣọ wọ̀nyí sílẹ̀ kí o wọ aṣọ tuntun tí a lè fi dá ọ gẹ́gẹ́ bí ọlọ́pàá ṣe ohun tí mo ń sọ yé wa. Uh-huh ó dára bẹ́ẹ̀ nítorí bẹ́ẹ̀ èyí ni a fi ń sọ fún wa wípé kí a fi nǹkan wọ̀nyí sílẹ̀ àwọn nǹkan tí ó fi wá hàn gẹ́gẹ́ bí ẹni ti àtijọ́ àwọn nǹkan tí ó fi wá hàn gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ gbà a ti kúrò nínú ẹ̀ṣẹ̀ wa kí a fi ìbínú kí a fi sílẹ̀ ṣé orí àwọn ẹlòmíràn bí wọ́n bá jí láàárọ̀ ojú àfàrò á dàbí ẹni wípé ẹnìkan ṣẹ̀ wọ́n látọjú oorun ìyàwó ò ní gbádùn àwọn ọmọ ò ní gbádùn àwọn aládùúgbò wọn ò ní gbádùn a máa bẹ̀rẹ̀ sí ní sọ pé kí ló dé ṣe bí àjọsùn lálẹ́ àná ni èwo ló wá dé tójú yín fàro kí ló fa ìbínú ó nígbà tí a ti mọ Jésù Kristi ó ní kí a fi àwọn nǹkan wọ̀nyí sílẹ̀ ká jẹ́ kí ìyàwó kó dúró ju wa ńlẹ̀ ká jẹ́ kí àwọn ọmọ rojú wa ńlẹ̀ ṣùgbọ́n ọkọ tí a fẹ́ bá sọ̀rọ̀ bóyá a fẹ́ béèrè owó ọbẹ̀ ni bóyá a fẹ́ lọ sọ́jà ni tàbí bóyá a fẹ́ sọ fún pé ìkan nínú àwọn ọmọ ó máa dàbẹ́ ni pé ó ń gbóná díẹ̀ bí a ti ọkọ ni a rí i pé ojú ọkọ fàró a sì rí i pé bó ti ń ṣe tẹ́lẹ̀ nìyí gbà tó sọ pé òun ti gba Jésù kò sí ìyípadà ó ní kí a fi ìbínú sílẹ̀ o ó sì ní kí a fi ìrunú sílẹ̀ àwọn ẹlòmíràn bí a ò tí ì sọ̀rọ̀ méjì mẹ́ta wọ́n ti ń tutọ́ sókè wọ́n ti ń fojú gbà ó dàbí ẹni wípé ìbínú ìrunú ó jọba ní ìgbésí ayé wọn àwọn ẹlòmíràn láàrin arákùnrin sí arákùnrin arábìnrin sí arábìnrin láàrin àwa tí a jọ ń pè ara wa ní ará nínú olúwa kí ló dé tó jẹ́ wípé bí a bá ti sọ̀rọ̀ díẹ̀ ẹlòmíràn a ti fajúro ẹlòmíràn a ti wú ẹlòmíràn a ò ní lè bá a sọ̀rọ̀ a ti dàbí ah, ah, arábìnrin kí la sọ tó bí yín nínú. No? arákùnrin ṣé ò sí nǹkan o ṣé kìí ṣe èyí tá a ṣẹ̀ṣẹ̀ sọ sílẹ̀ yìí ló jẹ́ kí ojú yín pààrọ̀ bẹ́ẹ̀ àá kí ló dé ó ń sọ fún wa ó ní bí a bá ti bọ́ ògbólógbòó ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀ kí ló tún fa ìbínú láàrin àwa ọmọ ọlọ́run kí ló ń fa ìrunú láàrin àwọn ọmọ ọlọ́run kí ló ń fa àrán kan bí a bá sọ nǹkan ó ṣeé ṣe gẹ́gẹ́ bí ènìyàn ẹlẹ́ran ara bí a ti ní ìgbàlà nítorí wípé ọgbọ́n wa kò tó ti Jésù nítorí pé ìmọ̀ wa kò tó ti Jésù lóòótọ́ la yí ọkàn wa padà a ò yí àgọ́ ara wa padà ohun tí mo ń sọ ni wípé bí a bá ti ní ìgbàlà àlàáfíà Ọlọ́run á wọnú ọkàn wa ìyè Ọlọ́run á wọ inú ọkàn wa bí a bá ti ní ìgbàlà ayọ̀ ìdáríjì á sọ nínú ọkàn wa bí a bá ti ní ìgbàlà a ó rí wípé èrò wa ọ̀rọ̀ wa ìrìn wa gbogbo nǹkan yóò yí padà ṣùgbọ́n rántí bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí a tó mọ jésù bí wọ́n bá gbá wa létí a dùn wá díẹ̀ nísinsìnyí náà bí a mọ jésù bí wọ́n gbá wa létí etí tí wọ́n gbá wa yìí a dùn wá nítorí pé a ò tí ì yí ara wa padà à ń dúró de ọjọ́ tó jẹ́ wípé ìpè yóò dùn a ó yí ara wa padà nígbà náà kò sí ohun tí wọ́n lè ṣe sí ara tí ó lè dùn wá ṣùgbọ́n nísinsìnyí ọkàn lágbàlà ẹ̀mí wa ló ní ìyípadà ara wa ó sì wà bákan náà síbẹ̀ ah, ah, ṣé o mọ̀ wípé bí ìgbà tí a di aláìgbàgbọ́ bí a bá ránṣọ bí abẹ́rẹ́ bá gún wa lọ́wọ́ á dùn wá nísinsìnyí náà tí a ti di onígbàgbọ́ bí abẹ́rẹ́ bá gún onígbàgbọ́ lọ́wọ́ á dùn onígbàgbọ́ nítorí wípé ẹ̀mí ọkàn la yí padà lágbàlá ara bí abẹ́rẹ́ bá gún ara onígbàgbọ́ a sì máa dùn ún síbẹ̀síbẹ̀ ó ṣeé ṣe tí ó jẹ́ wípé à ń sọ̀rọ̀ láàrin ara wa ṣùgbọ́n ohun tí a ń sọ yìí kí ó dàbí ẹni wípé ó fẹ́ gba òdì lọ́kàn wa kí wọ́n sọ fún a kí a má bínú o wípé kì í ṣe wípé a mọ̀ọ́mọ̀ ṣe nǹkan yìí sí wa nítorí bẹ́ẹ̀ kí a gbójú fo nǹkan yìí dá bí a bá ti sọ bẹ́ẹ̀ ó yẹ kó tán lọ́kàn wa ṣùgbọ́n wípé ẹ kò dùn mí kò dùn mí ṣùgbọ́n a ṣètò ń sọ̀rọ̀ lórí nǹkan àná tí ó yẹ kí a ti gbàgbé a ṣe ń sọ pé à lágbájá mi ò ní nǹkan bá lágbájá ṣe lágbájá tí a ń dárúkọ ó jí ọmọ ọlọ́run àwa pàápàá a sọ pé a jẹ ọmọ ọlọ́run àwa sọ wípé a ò ní nǹkan bá lágbájá ṣe bí nǹkan dé fún lágbájá bóyá ó fẹ́ gbéyàwó ni bóyá ó fẹ́ sìnkú ni bóyá ó fẹ́ kó ọmọ jáde ni kò sóhun tó lè dé kí n débẹ̀ mi ò ní yọjú sí wọn nítorí wípé lágbájá nǹkan tó ṣe sí mi àfi ọ̀run láti lè parí ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ báwo ló ṣe jẹ ọmọ ọlọ́run ó ní kí a fi ìbínú sílẹ̀ kí a fi ìrúnú sílẹ̀ kí a fi àrán kan sílẹ̀ àwa bí bóyá o ti délé ọkọ ìwọ àti ọkọ ó ṣeé ṣe kí ó jẹ́ wípé ọkọ ṣe ó ṣe ẹsẹ̀ gbé nígbà kan ó sọ nǹkan tí ò dára ó ṣeé ṣe kí ó sọ nípa ìyá rẹ tàbí kí ó sọ nípa bàbá rẹ tàbí kí ó tilẹ̀ sọ ọ̀rọ̀ kan sí ọ láì kíyè sára ọ̀rọ̀ yìí sì dùn ọ́ dé góńgó ara ó wọnú akínyẹmí ara rẹ ṣùgbọ́n nígbà tí nǹkan yìí ṣẹlẹ̀ ọkọ wa ó wá rí i wípé nǹkan tó ń sọ kò dára ó wá pè é pé ìyàwó mi má bínú o èṣù ni nítorí bẹ́ẹ̀ jẹ́ kí a gbàgbé à mo ti gbàgbé ẹni tó bá délé ọkọ tí ó ti mọ̀ pé ilé ẹ̀kọ́ ni ilé ọkọ nítorí bẹ́ẹ̀ mi ò mi ò bínú ẹni tó lòun ò bínú yìí ṣùgbọ́n ó wá lọ ṣe ìpinnu wípé owó tèmi àti owó ọkọ kò sí nǹkan tó lè pàápọ̀ bó bá fowó sílẹ̀ láti jẹun gẹ́gẹ́ bí ò bá fi sílẹ̀ láti jẹun òun lè bí máa pa nítorí pé e, ibi tí mo gbọ́njú dé yìí mo mọ bí mo ṣe lè jẹun tẹ́bi ò ní pa mí irú ẹni bẹ́ẹ̀ ṣé kìí ṣe wípé àgbè nǹkan kan sínú tí a fi ń bínú tí a fi ń kórira ọkọ ẹn mo ti mọ̀ wípé gẹ́gẹ́ bí onígbàgbọ́ mi ò ní kọ̀ ọ́ lẹ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́ mi ò lè jáwé fún wípé mo fẹ́ lọ fẹ́ ọkọ mìíràn ṣùgbọ́n nǹkan tí màá ṣe fún á ju ìkọ̀sílẹ̀ lọ à kò dára bẹ́ẹ̀ bí a bá ti di onígbàgbọ́ ìbínú á kúrò ìrònú á kúrò àrán kan kọ́ á kúrò ọ̀rọ̀ òdì kò tí ẹ yẹ ká gbọ́yè sí onígbàgbọ́ àwọn aláìgbàgbọ́ aláìwà bíi ọlọ́run ni wọ́n máa ń fi bíbélì ṣẹ̀fẹ̀ ni wọ́n máa ń ṣe yẹ̀yẹ́ wípé àwọn ò gbọ́ bíbélì o nítorí pé èyí tí a kọ sí bíbélì wọ́n máa ń ṣe yẹ̀yẹ́ nípa ohun tí a kọ sí bíbélì àwa tí a ti jẹ́ ọmọ ọlọ́run bíbélì mímọ́ yóò jẹ́ ohun ìyàsọ́tọ̀ ohun tí a gbé lárugẹ ohun tí ó jẹ́ wípé bí a bá ti ń ka ohun nínú rẹ̀ ni à ń tẹríba fún ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ tí ó ti di onígbàgbọ́ ọ̀rọ̀ òdì blasphemy kò tún sí lẹ́nu rẹ̀ mọ́ àti ọ̀rọ̀ ìtìjú ohun tí a ń pè ní ọ̀rọ̀ ìtìjú ni ọ̀rọ̀ àgálámàṣà ọ̀rọ̀ kò bá kùn gbé ọ̀rọ̀ tí ó máa ń dàbí ẹni pé àwọn tinú ayé wọ́n máa ń rẹ́rìn sí ṣùgbọ́n tí ó jẹ́ ọ̀rọ̀ ìdọ̀tí ọ̀rọ̀ tí tini lójú ọ̀rọ̀ tí a kò gbọ́dọ̀ gbọ́ ní gbangba ṣé a mọ̀ wípé àwa tí a jẹ́ obìnrin ẹ ṣe gáfárà fún mi bí àwọn aṣọ kan wà tí obìnrin máa ń lò tí a bá fọ̀ wọ́n tí ò yẹ kí a máa sá sí ìta gbangba nítorí wípé ó jẹun tí ó tini lójú bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀rọ̀ mìíràn wà ọ̀rọ̀ tí ó jẹ mọ́ ọ̀rọ̀ obìnrin ọ̀rọ̀ ọkùnrin ọ̀rọ̀ tí ó jẹ mọ́ ìṣepọ̀ láàrin ọkọ àti aya tàbí àwọn nǹkan mìíràn tí ò yẹ kí a máa gbọ́ ní ẹnu onígbàgbọ́ ní ìta gbangba ṣùgbọ́n gbà tí a bá rí àwọn ẹlòmíràn tí wọ́n sọ wípé àwọn jẹ́ onígbàgbọ́ ṣùgbọ́n tí wọ́n tún ń dàpárá tí wọ́n ń ṣẹ̀fẹ̀ àwọn tí wọ́n sì ń sọ yìí wọ́n jẹ́ ọ̀rọ̀ ìtìjú ó ní kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹsẹ̀ ìkẹsàn-án ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín àwọn ẹlòmíràn wọn ò mọ̀ sáì dáa wọn á sọ wípé àwọn ti di onígbàgbọ́ bóyá wọ́n fẹ́ lọ sí ọjà aládùúgbò sì ń béèrè wípé à arábìnrin níbo lẹ fẹ́ lọ tí n bá dá lóhùn pé mo fẹ́ lọ sọ́jà ẹ ohun èyí tí ìbá fi lọ sọ́jà tiẹ̀ á ní o gba owó yìí kó bá mi ra ẹyọ kó bá mi ra ẹyọ wá látọjà gbà wọ́n ti ń lọ kò ṣàǹfààní kémi náà lọ torí bẹ́ẹ̀ tí n bá sòótọ́ fún wípé mo ń lọ sọ́jà iṣẹ́ tí ò yẹ kó rán mi ló máa rán mi á dàbí ẹni pé mo jẹ́ bọ̀yìbọ̀yì ẹrú rẹ̀ nítorí bẹ́ẹ̀ n ò ní sọ fún ah mo fẹ́ sáré dé ọ̀dọ̀ aládùúgbò mi ń bí ni ọjà ló ń lọ ó ní irú ẹni bẹ́ẹ̀ kò yẹ kí a máa sọ pé a jẹ́ onígbàgbọ́ kí a tún máa purọ́ fún ara wa ó ṣeé ṣe kó jẹ́ obìnrin tó ti lọ́kọ ló fẹ́ lọ rí ìyá rẹ̀ bí ó bá sọ fún ọkọ pé à ẹ baálé mi mo fẹ́ lọ rí ìyá mi o ọkọ lè sọ wípé ṣé bí o lọ ní ọ̀sẹ̀ tí ó kọjá ṣé ò sí nǹkan o nítorí bẹ́ẹ̀ akànnì aráalé bí ẹ baálé mi bá béèrè pé nbo ni mo lọ ẹni mo sáré jáde díẹ̀ ń bẹ̀ yẹn mo fẹ́ lọ wo àwọn tí wọ́n wà ní ìdàpọ̀ ojú ilé mi irọ́ ló ń pa ó ń lọ sí ọ̀dọ̀ ìyá rẹ̀ tó bá sì dé tó bá sọ pé à ẹ mà pẹ́ díẹ̀ à ṣé wọn náà mọ̀ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ di onígbàgbọ́ yìí bàbá dọ̀dọ̀ wọn ẹ kò ṣeé dìde gírí nítorí pé ọ̀rọ̀ tí wọ́n ní sọ ọ̀rọ̀ náà ti pọ̀ púpọ̀ jù nítorí òun ló jẹ́ kí n pẹ́ irọ́ ló ń pa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 èyí tí ó di bàjẹ́ gẹ́gẹ́ bí ìfẹ́kùfẹ́ ẹ̀tàn ṣe oyè ọ nísinsìnyí ọ̀kan náà ní bíbélì ìbáàjẹ́ kólósè láti ń kà á ìbáàjẹ́ róòmù láti lọ kà á ìbáàjẹ́ éfésù láti ń kà á ọ̀kan náà ni ọ̀rọ̀ ọlọ́run èyí ni ọlọ́run ń fẹ́ àbá wà ní ìjọ ní ìlú èkó níhìn tàbí ìjọ ní ìlú ìbàdàn tàbí ìjọ ní ìlú ibòmíràn ọ̀rọ̀ ọlọ́run ọ̀kan náà ni ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ọ̀kan náà ni jẹ́ kí n tún sọ pàápàá ó ṣeé ṣe ṣé a mọ̀ wípé kì í ṣe dípà ní ìjọ kan ṣoṣo tí ó wà ní gbogbo ayé ó ṣeé ṣe kí èèyàn kí ó máa wá sí dípà tàbí kí ẹlòmíràn kí ó máa lọ sí ìjọ mìíràn bí gbogbo wa bí a bá jẹ́ olóòótọ́ sí ọ̀rọ̀ ọlọ́run ẹ̀kọ́ kan náà ni ó yẹ kí gbogbo wa kí a máa kọ́ ni nítorí orí nísinsìnyí ohun tí Paul ń sọ fún àwọn ará kólósè òun ló sọ fún àwọn ará éfésù òun ló sọ fún àwọn ará róòmù tó ń ka ẹsẹ̀ ìkejìlélógún yìí pé ní ti ìwà yín àtijọ́ kí ẹ̀yin kí ó bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀ èyí tí ó di bàjẹ́ gẹ́gẹ́ bí ìfẹ́kùfẹ́ ẹ̀tàn ẹsẹ̀ ìkẹtàlélógún kí ẹ sì di titun ní ẹ̀mí inú yín láti ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n kí ẹni tí ń jalè má ṣe jalè mọ́ ṣó gbọ́ ẹni tí ó ti wà ní ìwà kí ó máa fọwọ́rá kí ó máa fẹ́ kí ó máa mú nǹkan nǹkan ti ẹlòmíràn ó ní ẹni tí ó bá ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí ó má ṣe bẹ́ẹ̀ mọ́ bí ó bá ti ní ìgbàlà ah, ah, e, èyí tá orí bíi náírà kan lórí bẹ́ǹchì ńgbà tó wá sí ilé ìsìn ó sì mú náírà kan yìí ṣé o rò wípé ó hù látòrí bẹ́ǹchì ni o mọ̀ wípé ẹnìkan ló gbàgbé ẹ̀ síbẹ̀ nítorí bẹ́ẹ̀ ó ní kí ẹni tí ń jalè tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ó má ṣe jalè mọ́ ẹni tí ó jẹ́ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò níṣẹ́ tó ń ṣe ó bá jí láàárọ̀ gbà tó wà ní tí ó wà tó jẹ́ gẹ́gẹ́ bí aláìgbàgbọ́ ó bá jí láàárọ̀ a máa ti ojú ilé dé ojú ilé ni a máa ní à kí lẹ rí jẹ́ ń bẹ̀ yẹn o kí ni kí n lè kí ni kí n jẹ́ ń bẹ̀ yẹn o nǹkan tó ń ṣe nìyẹn kò níṣẹ́ tó ń ṣe kò lówó tó lè pa wọlé bí o bá ti di onígbàgbọ́ èwo ni onígbàgbọ́ tó ń lọ láti ojúlé dé ojúlé ẹ kí lẹ rí jẹ́ ń bẹ̀ yẹn o a ò ṣe bọ́ ìwà ògbólógbòó a ò ṣe bọ́ ọ sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí aláìgbàgbọ́ ohun tá a máa ń ṣe ni pé a máa ń fẹsẹ̀ palẹ̀ ní ibùdó àwọn rélùwéè nítorí ó ṣeé ṣe ibi tí ẹnìkan ti ń sáré tó fẹ́ wọ rélùwé kí owó ẹ̀ kó jábọ́ nítorí bẹ́ẹ̀ irú àwọn ènìyàn tí ó jẹ́ olè wọ́n máa ń fẹsẹ̀ ralẹ̀ káàkiri ni ní ibùdókọ̀ láti wo nǹkan tó bọ́ sí ẹ̀ lọ́wọ́ àwọn ẹlòmíràn láti rí he gbàtà sọ pé a ti di onígbàgbọ́ kò yẹ kí irú ìwà bẹ́ẹ̀ kí ó tún wà ní ìgbésí ayé wa ká tó mọ ọlọ́run kí a tó mọ jésù àwa tí a jẹ́ ọmọ ẹ̀ fún baba bí bàbá bá lọ síta ẹ a máa lọ tọ́ bo àpò bàbá a máa lọ tọ́ bọ ibi tó ń kó sí bóyá a lè rí ẹ bí àádọ́ta kọ́bọ̀ ńbẹ̀ tàbí a lè rí bí náírà márùn-ún ńbẹ̀ a sì mú àwa tí a sọ pé a di onígbàgbọ́ nísinsìnyí ó ní àwa tá à ń jalè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká má tún jalè mọ́ ẹ ó tún ṣe ní láàánú kì í ṣe nípa ti àwọn ọmọdé nìkan ẹni tí ó jẹ́ ìyàwó tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ó tó mọ Jésù bí ọkọ bá ti jáde a máa lọ yẹ̀ àpò ọkọ wò a máa lọ yẹ ibi tí wọ́n ń kówó sí ibi tí wọ́n ń kó nǹkan mìíràn ibi tí wọ́n ń kó àwọn ìwé a máa lọ yẹ̀ wò bóyá jẹ́ rí náírà márùn-ún náírà mẹ́wàá bó ṣe ń fọwọ́ fẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nìyí gẹ́gẹ́ bí aláìgbàgbọ́ gbà wá sọ pé o ti di onígbàgbọ́ ǹjẹ́ kò jẹ́ nǹkan tìjú wípé síbẹ̀síbẹ̀ o tún lọ ń yẹ àpò ọkọ̀ wò o tún lọ ń yẹ ibi tí wọ́n ń kó nǹkan sí wò bóyá wàá rí náírà márùn bó bá sì mú náírà márùn mẹ́wàá yìí o kì í sọ fún ọkọ rẹ báwo ni o ṣe lè sọ wípé o ti di ẹni ìgbàlà ó ní ẹni tí ń jalè tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ó má ṣe jalè mọ́ àwa tí ó jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibi tá a ti ń ṣiṣẹ́ ká tó mọ ọlọ́run bí abẹ́fẹ́ gba ààyè ìsinmi àwọn tí ò tí ì níyàwó àwọn tí ò lọ́kọ wọn á sọ pé àwọn ti gbéyàwó ẹni tí ò bímọ kan á ti bímọ mẹ́ta mẹ́rin kí ó bá lè gba owó ju bẹ́ẹ̀ lọ nísinsìnyí tó sọ pé o ti di onígbàgbọ́ ò tí ì ṣàtúnṣe olè tó o jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n fi ń sanwó lé fún ọ o tún sì ń jalè bákan náà lónìí kí a tó di onígbàgbọ́ bí a bá dé ibi iṣẹ́ ní aago mẹ́sàn-án a sọ pé a dé aago iṣẹ́ ní aago méje àbọ̀ gbà tó o wá tún sọ pé o ti di onígbàgbọ́ ǹjẹ́ kì í ṣe bẹ́ẹ̀ ló tún ṣe ǹjẹ́ kì í ṣe irú ìwà bẹ́ẹ̀ ló tún hù ó ní ó yẹ kí ìyípadà kí ó wà ó yẹ kí a bọ́ àkísà ẹlẹ́gbin ti àtijọ́ ó yẹ kí a bọ́ wọn sílẹ̀ ẹni tí ń jalè kí ó má ṣe jalè mọ́ ṣùgbọ́n kí ó kúkú máa ṣe làálàá kí ó máa ṣiṣẹ́ kí ó kí ó máa fi ọwọ́ rẹ̀ ṣiṣẹ́ ohun tí ó dára kí òun kí ó lè ní láti pín fún ẹni tí ó ṣe aláìní ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n ẹ má ṣe jẹ́ kí ọ̀rọ̀ ìdìbàjẹ́ kan ti ẹnu yín jáde ẹ má ṣe jẹ́ kí ọ̀rọ̀ ìdìbàjẹ́ kan ti ẹnu yín jáde èwo ni à ń pè ní ọ̀rọ̀ ìdíbàjẹ́ ọ̀rọ̀ tí ò mú oore ọ̀fẹ́ lọ́wọ́ nígbà tí ọkọ bá ń bá ìyàwó rẹ̀ sọ̀rọ̀ tí ó bá dàbí ẹni pé à ń bá ẹrú sọ̀rọ̀ nígbà tí ọkọ bá ń pe ìyàwó ní orúkọ ìnagijẹ tí ò dára nígbà tí ọkọ bá ń sọ ọ̀rọ̀ tí ó lè jẹ́ kí èèyàn forí ṣánlẹ̀ kí ó kú dànù nígbà tí ó bá ń sọ ọ́ sí ìyàwó rẹ̀ ọ̀rọ̀ ìdíbàjẹ́ nìyí tàbí nígbà tí ìyàwó náà tí ó bá ń sọ wípé hàn màá sọ fún tó jẹ́ pé á rántí ilé ibi tó ń ti wá á mọ̀ wípé èmi ò kì í ṣe ẹni tí ènìyàn kan lè ṣe bí ó ti wù sí àgbà tí ìyàwó bá di ẹ ṣe fún mi kí n lo èdè yìí ó dàbí àṣà ẹni tí ò gbẹ́kọ̀ọ́ ẹni tí ò lẹ́kọ̀ọ́ ẹni tí ò mọ Ọlọ́run ẹni tí ò mọ Jésù tí ìyàwó bá tún sọ̀rọ̀ sí ọkọ lọ́nà tí ó dàbí ẹni wípé ọkọ a máa rò pé irú obìnrin wo ni mo gbé sílé yìí ẹni tí ó dàbí ẹni wípé ó lágbára jù mí lọ ọ̀rọ̀ pọ̀ lẹ́nu ìyàwó ju ti ọkọ lọ ẹni tí àwọn èèyàn máa sọ wípé à ìyàwó ẹ dẹ̀ ẹ́ díẹ̀ o ẹ má bínú o ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yìí kí ó gbòdì lọ́kàn ọkọ yín o kò dára bẹ́ẹ̀ ó ní torí bẹ́ẹ̀ ó ní kí ọ̀rọ̀ ìdí ìbàjẹ́ kan kí ó má ṣe jáde láti ẹnu wa ṣùgbọ́n irú èyí tí ó dára fún ẹ̀kọ́ kí o lè máa fi oore ọ̀fẹ́ fún àwọn tí ń gbọ́ ọ ẹ má sì mú ẹ̀mí mímọ́ ọlọ́run bínú ẹni tí a fi ṣe èdìdì yín di ọjọ́ ìdáǹdè gbogbo ìwà kíkorò àti ìbínú àti ìrunú àti ariwo àti ọ̀rọ̀ búburú ni kí a mú kúrò lọ́dọ̀ yín pẹ̀lú gbogbo àrán kan ọlọ́run ti kọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan sílẹ̀ fún wa tó jẹ́ wípé bí a bá ń kà wọ́n bí a bá ń bójútó wọ́n bí a bá ń ṣe wọ́n ilé wa yóò tòrò ọlọ́run ti fún wọn ní ọ̀pọ̀lọpọ̀ àṣẹ ọ̀pọ̀lọpọ̀ ìlànà tí ó jẹ́ wípé bí ẹnì kọ̀ọ̀kan wa bí a bá ń jí láàárọ̀ tí a ń fi ọ̀rọ̀ ọlọ́run ṣe díngí tí a ń wò tí a sì ń fi díwọ̀n ìgbésí ayé wa àlàáfíà yóò wà ní ìdílé wa bí a bá mọ̀ pé kí ọkọ kí ó tó bá ìyàwó sọ̀rọ̀ wípé a ò gbọ́dọ̀ ní ìwà kíkorò a ò gbọ́dọ̀ pọ́n obìnrin yìí lójú a ò gbọ́dọ̀ fi ìbínú bá ìyàwó lò a ò gbọ́dọ̀ fi ìrúnú bá ọkọ wa lò a ò gbọ́dọ̀ ní ariwo nínú ilé wa èé e, e, ṣe tó jẹ́ wípé ọkọ àtìyàwó ń sọ̀rọ̀ àtún gbọ́ ní ilé kẹrin ilé karùn wọ́n sọ pé à lágbájá tún ti dé o pé ó fẹ́ lu ìyàwó ẹ̀ pa lọ́sẹ̀ tó kọjá wọ́n sì lọ wọ́n náà lọ ṣọ́ọ̀ṣì o wọ́n ka bíbélì jù kí ni lọ ṣùgbọ́n bọ́n ṣe ka bíbélì tó síbẹ̀síbẹ̀ ìjà ò kúrò ariwo ò kúrò láàrin wọn kò yẹ kó rí bẹ́ẹ̀ ó ní gbogbo ìwà kíkorò àti ìbínú àti ìrunú àti ariwo àti ọ̀rọ̀ búburú ni kí a mú kúrò lọ́dọ̀ yín pẹ̀lú àrán kan ẹ máa ṣoore fún ẹnìkejì yín ẹ ní ìyọ́nú ẹ máa dáríjì ara yín gẹ́gẹ́ bí ọlọ́run nínú kristi ti dáríjì yín ó ní ká máa dáríjì ara wa nínú ìjọ ká máa dáríjì ara wa nínú agboolé ká máa dáríjì ara wa níbi iṣẹ́ kí a máa dáríji ara wa pẹ̀lú àwa àti aládùúgbò kí a máa dáríji ara wa gẹ́gẹ́ bí ọlọ́run nínú kristi bí ó ti dáríji wá yẹ kí a ṣe kíákíá kí a lọ sí ìkórí kejì àwọn ìwà ọkùnrin titun èyí jẹ́ wípé àwọn nǹkan ògbólógbò àwọn àkísà ìgbín àwọn ìwà àtijọ́ kí a bọ́ wọn sílẹ̀ kí a jù wọ́n dànù kí a rí i wípé ìwà ọ̀tun ìrìn ọ̀tun kí a rí i wípé wọ́n jọba ní ìgbésí ayé wa èyí ni ó yẹ kí a ṣe gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run wo Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹwàá ẹ sì ti gbé ọkùnrin titun ni wọ̀ ẹ sì ti gbé ọkùnrin titun ni wọ̀ èyí tí a sọ di titun ní ìmọ̀ gẹ́gẹ́ bí àwòrán ẹni tí ó dáa ẹ sì ti gbé ọkùnrin titun ni wọ̀ ohun tí a ń sọ níhìn-ín a ń sọ gẹ́gẹ́ bí àpèjúwe bí ènìyàn ṣe máa ń wọṣọ nígbà mìíràn bí a bá ti rí ẹnìkan tí a ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni yìí kí a tó mọ̀ ọ́ a rí i wípé ìrìn tó máa ń rìn ìrìn ìdọ̀tí ni aṣọ tó máa ń wọ̀ aṣọ mìíràn ó lè jẹ́ aṣọ tí ẹnìkan bùn ún aṣọ tí ẹnìkan fún un aṣọ yìí ó ṣeé ṣe kí ó ti ya díẹ̀ tàbí kí ó ti dọ̀tí díẹ̀ ó ṣeé ṣe nítorí ẹni yìí kò ní ìmọ́tótó ó máa ń rin ìrìn ìdọ̀tí bá a bá tiẹ̀ ti rí a ó sọ lágbájá nìyẹn bó bá jẹ́ obìnrin ni kò jẹ́ tún irun ẹ̀ ṣe kò jẹ́ fọ ẹnu láàárọ̀ kò sì jẹ́ wọ aṣọ tó dára bí a bá ti rí a ó sọ lágbájá nìyẹn bí tiẹ̀ ti rí nìyẹn bá a tiẹ̀ fún láṣọ ẹni ìrìn ìdọ̀tí kò kúrò lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ẹni yìí ni a rí wípé bóyá ó di onígbàgbọ́ bí ó sì ti di onígbàgbọ́ a ò mọ ìgbà tí ó di onígbàgbọ́ yìí àti kúrò ní àdúgbò ibi tó ń gbé kì í ṣe bẹ́ẹ̀ nìkan ó wá ti lọ́kọ ọlọ́run wa tún ti ṣe é lóore tó jẹ́ wípé ó ní ọkọ tí ó jẹ àjẹṣẹ́kù tó ní díẹ̀ lọ́wọ́ ó sì tún wá ti kọ́ ìwà ìmọ́tótó ẹni yìí nítorí wípé ó ti lọ́kọ àti kan ní ìwà ìmọ́tótó ìyípadà ti dé ní ọ̀sọ̀ọ̀sẹ̀ á tún irun ẹ̀ ṣe ní ojoojúmọ́ àárọ̀ á mú ohun tí a fi ń fọnu á fọ ẹnu àti wípé aṣọ tó wá ń wọ̀ nísinsìnyí nítòótọ́ ló jẹ́ aṣọ ìwọ̀ntúnwọ̀nsì ṣùgbọ́n wọ́n jẹ́ aṣọ tí ó jẹ́ kí ó wà ní ìmọ́tótó bí o bá ti ń bọ̀ lókèèrè bóyá a ò tí ì rí fún ẹbí ọdún kan tàbí ọdún méjì àwa rí ó jẹ́ ẹni tí a ò lè dámọ̀ mọ́ àwa sọ wípé àbí ni àbí lágbájá kọ́ ó tún wá ti ń yan fandafanda àwa dúró àtẹjúmọ́ ó wá kí wa pé arábìnrin ẹ káàárọ̀ o ẹ káàsán tàbí ẹ káalẹ́ o àbí wọ ni àbí wọ kọ́ èmi nì kí ló dé à sọ fún mi jókòó pìtàn fún mi báwo ni nǹkan ṣe yí padà o kì í rìn báyìí rí à ó lọ́lọ́run ló dá mi lọ́lá ọlọ́run ló mú ìyípadà wá bẹ́ẹ̀ náà ni fún onígbàgbọ́ bẹ́ẹ̀ náà ni fún onígbàgbọ́ àwa tí ó jẹ́ wípé aṣọ ẹ̀gbin àkísà ẹlẹ́gbin ọmọ onínàkúnà la jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa tí a wá ti di ìyàwó Jésù Kristi àwa tí a ti dá lọ́lá tí a ti dáríjì àwa tí a ti mú ẹ̀gbin tí a ti mú kúrò ní ìgbésí ayé wa tí Jésù tó wá ti di olùgbàlà wa tí Jésù tí ó ti fi aṣọ òdodo wọ̀ wá tí Jésù tí ó ti kọ́ wa gẹ́gẹ́ bí a ti rìn gẹ́gẹ́ bí a ti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí a ti hùwà gẹ́gẹ́ bí a ti ṣe gẹ́gẹ́ bí a ti bá ẹnì kejì wa lò nígbà tí a bá rí wa á dàbí ẹni wípé a ò dá wa mọ̀ mọ́ nítorí ìgbésí ayé titun ìwà ọ̀tun yóò wá sí ìgbésí ayé wa pé fèsù lẹ́ẹ̀kan sí i. Efeso, orí kẹrin ẹsẹ̀ ìkẹrìnlélógún kí ẹ sì gbé ọkùnrin titun nìwọ̀ èyí tí a dá nípa ti ọlọ́run ní òdodo àti ní ìwà mímọ́ òtítọ́ ṣòrí ìkan náà ní bíbélì ó ń sọ fún wa ó ní kí a di titun kí a di titun kí a bẹ̀rẹ̀ sí ní rin ìrìn ọ̀tún kí a bẹ̀rẹ̀ sí ní hu ìwà ọ̀tún nínú róòmù orí kejìlá róòmù orí kejìlá ẹsẹ̀ ìkejì kí ẹ má sì dá kí ẹ má sì dá dà ara yín pọ̀ mọ́ ayé yìí ṣùgbọ́n kí ẹ paradà láti di titun ní èrò yín kí ẹ̀yin kí o lè rí ìdí ìfẹ́ Ọlọ́run tí ó dára tí ó sì ṣe ìtẹ́wọ́gbà tí ó sì pé àwọn nǹkan wọ̀nyí wọ́n jẹ́ kí ó yé wa wípé ọlọ́run fẹ́ kí a dàbí jésù ní gbogbo ìṣe wa ní ọ̀rọ̀ ẹnu wa ní ohun gbogbo tí a ń sọ tí a ń ṣe kí a dàbí jésù kristi nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ìyípadà yìí kí ó farahàn ní ìgbésí ayé wa bí ìyípadà yìí bá farahàn ní tòótọ́ kí ni ohun tí a ó tún rí a ó rí ìdàpọ̀ àti àjùmọ̀ṣepọ̀ nínú ìṣọ̀kan yẹ kí a lọ sí kólósè orí kẹta ẹsẹ̀ ìkọkànlá kólósè orí kẹta ẹsẹ̀ kọkànlá níbi tí kò lè sí hélénì àti júù ìkọlà àti àìkọlà aláìgbèdè ara skitia ẹrú àti òmìnira ṣùgbọ́n kristi lé ohun gbogbo nínú ohun gbogbo níhìn ni paul tún ti wá ń sọ nǹkan mìíràn fún wa ó jẹ́ ohun tí a mẹ́nubà lánàá nínú ìsìn wa ti ọjọ́ àìkú ó ń sọ fún wa wípé nígbà tí a bá ti bá ọlọ́run pàdé nígbà tí a bá ti di ènìyàn ọlọ́run ènìyàn mímọ́ wípé òkúta ìdìgbòlù tàbí ògiri ìkélé tí ó wà láàrin wa wípé a ó wo wọn palẹ̀ ó ń sọ níhìn ó fi àwọn nǹkan méjì méjì ó fi wọn wéra wọn ó sì ń sọ fún wa wípé àwọn ìdábò tí ó ti wà láàrin àwọn nǹkan méjì méjì méjì wọ̀nyí wípé a ti mú ọ kúrò lákọ̀ọ́kọ́ ó ń sọ nípa ti Hélènì àti Júù bí a bá ń sọ nípa Hélènì èyí ń sọ nípa àwọn Gíríkì ṣùgbọ́n ní èdè tí ó lè yí ọ dáadáa wọ́n máa ń pè wọ́n ní kèfèrí àwọn Júù wọ́n máa ń pe gbogbo àwọn ènìyàn tó kù wọ́n máa ń pè wọ́n ní kèfèrí wọn kì í dá sí wọn ó ní ṣùgbọ́n bí ẹni tí a ń pè ní kèfèrí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti ẹni tí a ń pè ní Júù bí ó bá ti mọ Ọlọ́run àwọn méjèèjì gbogbo nǹkan tí ó pa ààlà sáàrin wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ó mú wọn kúrò wọn ó di ènìyàn titun wọn ó di ọ̀rẹ́ ara wọn kì í ṣe bẹ́ẹ̀ nìkan ìkọlà àti aláìkọlà àwọn tí a kọ nílà ni àwọn Júù àwọn aláìkọlà ni àwọn tí ó ní àwọn ẹ̀sìn mìíràn tí àwọn Júù tí wọ́n ṣe ṣíọ̀ sí wọn. Si tí wọ́n sọ wípé wọn kò ṣe dáradára ó ní bí wọ́n bá ti mọ jésù àti ẹni tó ti kọlà àti aláìkọlà wọn á di ìkan ó ní àwọn kan wà aláìgbèdè ó tún ní àwọn mìíràn wọ́n jẹ́ ara skitia wọ́n jẹ́ nǹkan méjì kì í ṣe ìkan náà aláìgbèdè lápá kan ara skitia lápá kejì ó ní àwọn wọ̀nyí bákan náà bí wọ́n bá ti mọ jésù kristi àwọn nǹkan tí ó dàbí ẹni wípé a fi yà wọ́n nípa tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ó mú wọn kúrò ó tún wá sọ nípa ẹrú àti òmìnira wípé àwọn tí ó ní òmìnira bóyá wọ́n ní iṣẹ́ ti ara wọn wọ́n ní ilé ti ara wọn kò sẹ́ni tí ó fún wọn sí abẹ́ ìsìnrú wọ́n ní òmìnira àwọn mìíràn tí wọ́n sì jẹ ẹrú nígbà tí wọ́n ti bá Jésù Kristi pàdé wọ́n di ọ̀kan náà èyí là ń sọ fún wa wípé bí a bá ti mọ Ọlọ́run wípé a ò ní máa fi ìyàtọ̀ sí àwọn kan tí wọ́n wá láti gúúsù tàbí àwọn tí wọ́n wá láti àríwá àwọn tí wọ́n wá láti ìlà oòrùn tàbí àwọn tó wá láti ìwọ oòrùn wípé kristi yóò jẹ́ ohun gbogbo nínú ohun gbogbo kì yóò sí ìyapa kì yóò sí ìdàbò láàrin ẹnì kọ̀ọ̀kan wa àti nínú ẹnì kọ̀ọ̀kan wa gbogbo wa yóò fún ìṣọ̀kan papọ̀ a ó ní ọlọ́run kan kristi kan olùgbàlà kan ẹ̀mí kan a ó máa ní ẹ̀kọ́ kan ìgbàgbọ́ kan a ó sì wà ní ìṣọ̀kan nínú Jésù Kristi èyí ni Ọlọ́run kọ́ wa lónìí nísinsìnyí ó yẹ kí a dìde dúró kí a sọ fún Ọlọ́run wípé àwọn ìwà àtijọ́ ìwà ògbólógbò ti àtijọ́ wípé ó yẹ kí a dágbére fún wọn pátápátá ó yẹ kí a sọ fún Ọlọ́run wípé a fẹ́ di titun ní ìwà wa ní ìrìn ẹsẹ̀ wa ní ìwọṣọ wa pàápàá ní bí a ṣe ń bá ẹnì kọ̀ọ̀kan ẹnì kejì wa lò ó yẹ kí a di titun ní ohun gbogbo tí a ń ṣe kí a bọ́ àwọn ògbólógbò àwọn ẹ̀kísà ẹlẹ́gbìntì àtijọ́ kí a bọ́ wọn kí a sọ wọ́n dànù kí a sì jẹ́ kí ìwà títún kí ó jọba ní ìgbésí ayé wa ó yẹ kí a gbàdúrà o sọ fún ọlọ́run bá ọlọ́run sọ̀rọ̀ ṣé àwọn nǹkan tí a ń dárúkọ wọ̀nyí ṣé wọ́n ṣì wà ní ìgbésí ayé rẹ ni èwo ni a tún ká àgbèrè mọ́ onígbàgbọ́ lọ́wọ́ tàbí ìwà èrí tàbí ìfẹ́kọ̀fẹ́ tàbí ìwà búburú ìfẹ́ búburú tàbí ìfẹ́ gbígbóná ẹnìkan sí ẹnìkejì tàbí ojú kòkòrò tàbí ohun mìíràn tí kò dára kí a tún máa ba lọ́wọ́ onígbàgbọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a sọ fún ọlọ́run gbàdúrà sọ fún ọlọ́run ìwà ìmọ̀ ti ara ẹni nìkan ìwà ògbólógbò ti àtijọ́ ìwà tí ó ìjà àti ìrònú jẹ́ kí a sọ wọ́n dànù kí àwọn kan ìkó kúrò ní ìgbésí ayé wa bí a bá jẹ́ olóòótọ́ bí a bá jẹ́ olóòótọ́ kí a sọ fún ọlọ́run ó dájú yóò mú ìyípadà rere ìyípadà ọ̀tun bá ẹnìkọ̀ọ̀kan wa